وفي عرصة القيامة الحوض المورود للنبي صلى الله عليه وسلم وني نقبان بالقيامة àbàtà kan bẹ́ẹ̀nbẹ́ tó jẹ́ àbàtà àlọ síbẹ̀ lọ́mú mi èyí tó jẹ́ ti anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. gbangba alqiyama yìí báyìí àyíká tó ṣe é pé ó fẹ́ẹ́ láti gbọ́dọ̀ gbàgbọ́ pé ń bẹ. bákan náà àbàtà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam agbọ́dọ̀ gbàgbọ́ pé ń bẹ. àwọn ẹni tó takò bẹ́ẹ̀rẹ̀ àwọn náà ni àwọn khawarij àti àwọn mọ̀tẹ́zìlá àwọn ní kò sí àbàtà kankan fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àgbàgbọ́ bí àbàtà yín bẹ àwọn ẹni tí wọ́n lè sí àwọn ọ̀fẹ́ wọn ò sì fi oore tí ń bẹ ń bẹ. Al-Imam Jalaluddin Suyuti nínú tí àwọn Al-Budur Safira sọ yìí pé nǹkan bíi àádọ́ta àti nǹkan kan àdéhìí ìlọ́wọ́ alátọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam àbí sàábí nǹkan kan lé láàdọ́ta àwọn ni wọ́n gba àdéhìtì ipa anabi ní àbàtà kan wá. dákun èèyàn kan lé láàdọ́ta sọ́wọ́n ti ti kọ́ni pé rọ́ọ̀ ni wọ́n ń gbà wá. sọ àwọn sàábí yẹn nínú wọn ni abubakar umar usman ali àti àwọn sàábí ńláńlá nínú àwọn tó máa ń gba àdéhìí wa látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ ní afa nínú tíra àwọn albodoro safira ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ti àlàyé àwọn àdéhìí yẹn lẹ́yọ kọ̀ọ̀kan títí tó fi kárí iye tí wọ́n mọ̀ nínú àwọn àdéhìí tó wá nípa àbàtà anabi muhammed sallallahu alayhi wa sallam nínú rẹ̀ onála ti tí imaamu bukhari rahimahullah ta'ala gbé jáde láti ọ̀dọ̀ anas ibn malik ọlọ́wọ́n bá sí qaal ó ní anabi sallallahu alayhi wa sallam sọ yìí pé inna qadra hawdi ma bayna ayla ila sana'a al-yaman wa inna fihi min al-abariq ka'adadi nujumi as-sama' anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ti ń bẹ láàrin àbàtà wọn wọ́n ní àbàtà wọn ó ti ṣe fẹ̀ tó ó tó nǹkan ti ń bẹ láàrin ìlú ayla títí dé Sànàá nílẹ̀ Yemen àti wípé àwọn àgé tí ń bẹ nídìí àbàtà mi yìí wọ́n pọ̀ àfi bí àwọn àràwọ̀ ojú sánmà. الإمام البخاري أتى مسلم تبي حديث جاري لا جندب ابن عبد الله البجلي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أنا طارتكم على الحوض anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ yìí pé èmi lẹni tí ó síwájú yín èmi lẹni tí ó síwájú dédìí omi àbàtà mi èmi lẹni tí ó síwájú ẹ̀yin ìjọ mi dédìí omi àbàtà mi eléyìí fi hàn wá pé àbàtà ń bẹ àbí òsì ó ń bẹ àdìsí mi tún wá nínú sahih bukhari àti muslim àtàwọn tíra mi láti ọ̀dọ̀ abdullahi ibn amr ibn aws radiyallahu anhuma qaal qaala rasulillah sallallahu alayhi wa sallam olójúṣe ọlọ́run kí àti ọlọ́run ọba fún mi ọba sọ yìí pé hawdi masiratu shahrin abata tèmi gígùn rẹ̀ ìrìn oṣù kan ni gígùn abata anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ìrìn oṣù kan ni màáhù abiyadu min al-laban omi rẹ̀ ó funfun ju wàrà lọ wa rihuhu atyabu min al-misk òórùn rẹ̀ sì dùn ju ọba lọ́fíńdà lọ al-misk akramakumullah sẹ́wọ̀n pé omi láyé ń bí yìí dandan kó funfun àbí ni omi ẹ̀rọ gan kìí ṣe dáko funfun níbi tó mi ẹ̀rọ bá ti ń jáde ó lè funfun jọ mi ó lè má funfun jọ mi dáná complain kájú wá kó mi kàga ẹ̀yin náà mọ̀ pé oríṣiríṣi lomi kàga bí táwọn yẹn bá ti mú sáà omi kàga wọn á funfun adùn bí táwọn bá tún ti mú sáà nídàkejì omi kàga wọn á aláwọ̀ ìpẹ́ àti kan àtẹlẹ́nu gbogbo àná láti mẹlẹ ìbáyìí ṣùgbọ́n omi tí àbàtà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam omi yìí omi funfun ni fún wa ló tún funfun ju wàrà lọ subhanallah eléyìí tá a rí rí láyé nù àárí omi kan rí láyé ń bí dáàpọ̀ funfun ọwọ́ funfun ju wàrà lọ àárọ̀ omi tó funfun tó wàrà àwọn sì kọ́ sí pé yóò ṣe kíni yóò funfun ju ara lọ. òórùn rẹ̀ ó tún á dùn ju òórùn tọba lọ́fíńdà lọ. ìmọ̀ tí gbogbo wa sì ní wípé omi nílẹ̀ ayé ń bí kódà omi tẹ́ ń pè ní pure water yẹn kìí ṣe gbogbo ẹ̀ lóòrùn rẹ̀ dà especially téèyàn bá jẹ́ni tí mu rẹ̀ ń ṣiṣẹ́ dáadáa téèyàn bá jẹ́ni tí mu rẹ̀ ń ṣiṣẹ́ dáadáa kìí ṣe gbogbo wa tí wọ́n máa bomi wá fún ọ nínú kọ́ọ̀pù tí wọ́n gidigidi gidigidi ìlómi yẹn ó wù ọ́ mu. tó bá fi mú rẹ tó bá fi gbóòórùn omi yẹn dáadáa ìgbà míì èèyàn padà pọ̀ omi yẹn dì ní. tí ọmọ arun òórùn kan tí ò ní báyẹn omi àbàtà ànábì wa Muhammad sallallahu alayhi wọ́n lọ ju ti ọba lọ́fíńdà lọ. eléyìí fi hàn ipe omi yìí yìí ti omi lásán o wakizanu bẹ́ẹ̀ àwọn aha àwọn kọp tí ń bẹ lára tí ń bẹ nídìí omi àbàdà yìí kanojú mi sẹmẹ wọn pọ̀ gẹ́gẹ́ bí ìràwọ̀ ojú sámánì ẹ dákun ṣé a mọ iye ìràwọ̀ tí ń bẹ lójú sámà kò lè tètè ọwọ́ èsì ń bẹ ń dédé ọwọ́ bí tá a rí lásán tá a lè ká a lè ká bẹ́ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam pé àwọn afe tí ń bẹ nídìí omi àbàtà àwọn ọ̀dà gẹ́gẹ́ bí ìràwọ̀ ojú sámánì tẹ̀sí ma pé jọ ànábì náà pọ̀ jọjọ àbí wọn pọ̀ jọjọ wọn pọ̀ jọjọ. ànábì sallallahu alaihi wasallam wọn ni man shariba minhu gbogbo ẹni tó bá ti lè mu nínú omi àbàtà yìí Láyé láàyè ọ̀gbọ̀nmá o abẹ́dá ògbé onígbẹ́ láìmá gbogbo ẹnikẹ́ni tó bá fi lè mu nínú omi àbàtà yìí ògbẹ́ kan tún ní láyé yìí máa. gbogbo ẹ̀kan ní gbẹ́ má torí kò sáyé má ọ̀run ti dé. ọwọ́ nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ mi ò ní hawdi àbàtà mi mẹ́sì ìròṣà ìrìn oṣù kan ni o. wàzàwàyàhù tẹwà bẹ́ẹ̀ ni gbogbo orígun rẹ̀ wọ́n dọ́gba ìyẹn ni pé ìrìn oṣù kan gígùn ìrìn oṣù kan níbù bákan náà ẹni gbogbo orígun rẹ̀ rí gbogbo ẹgbẹgbẹ rẹ̀ kọ̀ọ̀kan ń ògójúra wọn lọ. wàmẹ́ oho abiyọ́bù minaluwari kọ̀ omi rẹ̀ sì funfun ó ju fàdákà lọ. ó funfun sílvà lọ. àdìsí yìí náà tún lọdọ lọ́dọ̀ atụ Muslim ẹgbà ọ̀rọ̀ yìí ó wá lọ́dọ̀ Bukhari Muslim ọlọ́run ọba má fi mímu nínú omi àbàtà yìí dùn wá ṣé wá lọ́kàn nínú ẹni tí ó mú nínú rẹ̀ torí délé àwọn àdìsí tó wá nípa kwanabi Muhammad sallallahu alaihi wasallam wọn ní àbàtà àwọn àdìsí tó pọ púpọ̀ ni kò sí béèyàn ti ṣe fẹ́ kọ̀ yìí pé kò sí kéèyàn ọmọ jẹni tí ò gbádùn nítorí pé táde sì bá ti wá tó bá ti pọ̀ apá kan wọn fápá kan lágbára ni báwo ló ṣe sọ pé tí wọ́n mú wọ̀ ìṣòdodo torí rẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí akágbàgbọ́ láti láti sọ́kàn pé bẹ́ẹ̀. ọ̀rọ̀ sheikhul islam tí wọ́n sọ pé wọ́n fi arasatil qiyama wípé ní gbangba al eléyìí ṣe àfihàn wípé abata yẹn ilẹ̀ yẹn kọ̀kọ́ rí kéèyàn tó rí afárá wípé àbàtà aláwọ̀kọ́ rí ká tó rí afárá. nítorí pé wọ́n fún wa wípé láti fẹ́ mu nínú omi àbàtà yẹn àwọn màlẹ́kọ̀ máa lé wọn dànù mùsùlùmí náà o màlẹ́kọ̀ sì máa lé wọn dànù ọlọ́mọ sì tù abẹ́ eléyìí fi hàn wá pé àwọn kan wà láti fẹ́ mu nínú omi àbàtà yẹn wọ́n lé wọn jìnnà lílé wọn jìnnà yẹn àmì wípé síwájú ká tó débi afárá ni torí pé tá a bá ti débi afárá ọ̀rọ̀ pẹ́ kan lọ mú mi ọ̀sẹ̀lẹ̀ mọ́ tá a bá ti dé orí afárá ọ̀rọ̀ pẹ́ nìkan lọ mú mi ọ̀sẹ̀lẹ̀ mọ́ torí pé afárá náà lọ́mọ náà tẹ̀lé tí ó fi bára nu ná afárá yẹn kan náà lọ́mọ àlìjáná ó sì gbẹ́sẹ̀ lé tí ó fi bára rẹ̀ náà so èyí túmọ̀ sí pé àbàtà yẹn ó ń bẹ síwájú ká tó débi tí afárá wà ní. anabi sallallahu alayhi wa sallam nínú àdìsí mi etí imaamu bukhari gba wa tọ̀dọ̀ sahal ibn sa'ad ibn sa'idi al-ansari qaal qaala rasulillah sallallahu alayhi wa sallam qala anabi wa kíyàtì ọlọ́lọ́wọ́ bá kọ́mọ bá wọn sọ pé inni faratukum ala al-hawd èmi la síwájú yín jẹ́ ọkọ̀ síwájú yín débi omi àbàtà náà man marra gbogbo ẹni tó gba ọ̀dọ̀ mi tó gba ọ̀dọ̀ mi wá sharib yóò mu nínú omi náà wa man ẹni tó sì mu nínú rẹ̀ lam yadma abadan ogbe onígbàmọ́ o. la yaridanna alayya aqwamun ṣùgbọ́n mo búra ikú àwọn èèyàn kan wà á bá mi nídìí omi àbàtà náà tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama yìí pẹ̀lú ẹ̀mí páwọn náà fẹ́ mu nínú omi yìí báyìí. àrífòhùn àwọn ẹni náà mọ̀ mọ́ wa ya'rifunani àwọn náà mọ̀ mí ó túmọ̀ sí kí wọ́n bẹ́ẹ̀ nu ẹni tó bá nàbí lògbà. thumma tuhalu bayni wa baynahum ṣùgbọ́n wọn ò ní jẹ́ wọ́n dọ́dọ̀ mi wọ́n di wọn lọ́nà àti dọ́dọ̀ èmi ànábì sallallahu alaihi wasallam wọn ò ní jẹ́ wọ́n mu nínú omi yìí a ọlọ́dà kò má ṣètò abẹ́ yóò wà nínú àwọn àdé ìtàláyé kí wọ́n fà torí rẹ̀ ó ń bẹ nínú dáàmú fi yin anabi sallallahu alaihi wasallam yìí pé sahibul maqamil mahmudi صاحب المقام المحمود والحوض المورود eléyìí bẹ́ẹ̀ يا النبي anabi wa muhammed sallallahu alaihi wasallam wípé òun lẹni tí ó dúró ní ààyè ẹ̀yìn òun lẹni tí dídúró láyè ẹ̀yìn tọ́ sí tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà òun sì ní ẹni tó ní àbàtà dáàrí rẹ̀ lọ́ọ́ mú mi eléyìí ò sí fẹ́ lómi nínú àwọn ẹrú ọlọ́run. ayé ẹ̀yìn yẹn ọ̀tọ́ sẹ́nìkan àfànàbí muhammed sallallahu alaihi wasallam sẹ́ẹ̀mà ayé ẹ̀yìn náà òun náà fún gbogbo ẹ̀dá lápapọ̀ tó àwọn ànábì ọlọ tó fi gbogbo mùsùlùmí àti gbogbo yẹn ń pè ní kíni ayé torí wọn ò tó ẹrú tí ẹnìkan sí pẹ̀ lónìí nítorí pé ètò wà wọn àwọn ti tó àwọn ṣùgbọ́n anabi wa Muhammad sallallahu alayhi wa sallam oní ògbéra pa tí ó lọ sí ibi àga ọlọ́ọ̀lọ́run ọba wa tí ó sì forí balẹ̀ tí ó máa fi ẹ̀yìn fún ọlọ́run ní àwọn ẹ̀yìn ìdánabi gan sọ pé láyé ń bí àwọn ọmọ apá kan nínú rẹ̀ ṣùgbọ́n tó ti péjọ gbẹ̀dà òkè àmàlà fi máa nẹ́bi sallallahu alayhi wa sallam tọ́lọ́mọba wa sọ tọrọ àdá olóhùn sípẹ́ àgbà ìpẹ́ rẹ subhanallah àyè yóò tọ́ sẹ́lómi anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí pé ẹ̀yin náà máa ń ṣe ládùá nígbà tí wọ́n bá pè irun tán wípé allahumma rabba hadhihi dawa ad-damma salati al ati muhammadan kini al-wasilata والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته مقاما محمودا الذي وعدته ولغبا fún anabi wa sallallahu alayhi wa sallam ní ọrẹ tá lọrẹ ayé ẹyìn tó ti sàdéhùn rẹ fún pànàbì kan ló ní àyè yùn kò sí fẹ́ lómi nínú àwọn èèyàn yálà anabi ni àbí ẹsẹ anabi subhanallah. eléyìí wọn bẹ nù ròyìn anabi sallallahu alayhi wa sallam bákan náà wọn ìpè sọ́ọ́hìbùl maqamil mahmudi walhawdi almawrudi bákan náà omi tá a lọ ọ̀dí rẹ̀ lọ́ọ́ mú mi anabi sallallahu alayhi wa sallam eléyìí náà bẹ nù ròyìn rẹ̀. eléyìí fi hàn wípé ah sékèésà anábìyà muhammed sallallahu alayhi wa sallam nìkan ló ní omi tá a lọ ọdí rẹ̀ lọ mú ni níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yàtọ̀ sáwọn anábì yòókù yàtọ̀ sáwọn òjíṣẹ́ yòókù sáwọn náà lómi táwọn èèyàn lọ ọdí rẹ̀ lọ mú àbí wọn àní àbá anábìyà muhammed sallallahu alayhi wa sallam nìkan ló ní ṣùgbọ́n látara wò àwọn àdéhìí pípọ̀ tún wá látọ̀dọ̀ anábìyà muhammed sallallahu alayhi wa sallam tí wọ́n ń èyí tó ṣe wípé àwọn àjọ wọn ò gbogbo ànábì náà lómi àbàtà tíjọ rẹ̀ ó mú ṣùgbọ́n èyí ninu jù nínú àwọn omi àbàtà táwọn èèyàn lọ́ọ̀dì rẹ̀ lọ́ọ́ òun náà lè ta fún wa Muhammad sallallahu alaihi wasallam kò sí ẹlòmíì tó ní irú omi àbàtà tó tóbi tọ́fẹ̀ tó gbòòrò tọ́dà bíi wa omi àbàtà tiẹ̀ ló tóbi jù nínú gbogbo omi àwọn àbàtà tiẹ̀ ló dùn tiẹ̀ ni ó nà ẹni tí ó lọ mu nídìí rẹ̀ pọ̀ jù nítorí pé ẹ ti mà ipe ìjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà ni wọ́n pọ̀ ju gbogbo àwọn àjọ yòókù lọ gẹ́gẹ́ bí imaamu Tirmidhi rahimahullahu ta'ala bẹ́ẹ̀ ti ṣe gbé jáde nínú hadithi Samura ibn Jundub radiyallahu anhu wọ́n lọ nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé inna li kulli nabiyyin hawda dájúdájú gbogbo ànábì kọ̀ọ̀kan ló lómi àbàdá wa huwa qa'imun ala hawdihi gbogbo anabi kọ̀ọ̀kan yóò sì dúró nídìí omi àbàtà rẹ̀ bìyẹ́dìhì àáfọ́ yóò mú pọ̀pá lọ́wọ́ yẹ́dùrú mẹ́nà àròfẹ̀mí ọ̀mẹ́tẹ́ yóò máa pẹni tó mà nínú ìjọ rẹ̀ ilà ẹ̀nàkùn yàtọ̀ sí pé àwọn yàtọ̀ bá àwòrán wọn máa ṣe fáàrí láàrin ara wọn ayyuhum aksaru taba'a láti tó lọ́mọ gbogbo ànákọ̀ kan yóò dúró nídìí omi àbàtà rẹ̀ yóò mú pọ̀pá lọ yóò máa fi ṣàpèjúwe fáwọn èèyàn rẹ̀ pé ẹ máa bọ̀ wá mú bì ẹ máa bọ̀ wá mú bì ẹ máa bọ̀ wá mú bì kálukọ́ wa wò wò lẹni tí ọmọlẹ́yìn o tí wọ́n kọ́ ọmọlẹ́yìn kan lẹni yẹn gbọ́ yàtọ̀ sọ̀rọ̀ dáràn yẹn lójú ayé lọ anabi wa muhammed sallallahu alaihi wa ni tọ́ ti gbogbo anabi kọ̀ọ̀kan yóò dúró nídìí omi abata rẹ̀ yóò máa pe àwọn èèyàn láti wá mu nínú omi yẹn sì síra wọn láti àfihàn yìí pé òun ló ń lẹ́yìn jù àwọn wa bẹ náà wọn bá wa inni la arju an akuna aktharahum tabi'a èmi wá ń ra kà ikú kọ́sẹ́ mi ní jọ jù eléyìí báyìí ó fi hàn wá wípé gbogbo ànábì kọ̀ọ̀kan iná ni wọ́n ní omi àbàtà tiwọn ṣùgbọ́n ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà lọ ga jù á sì máa ìròyìn omi àbàtà ànábì wa sallallahu alayhi wa sallam wípé máa hóhò omi rẹ̀ ashaddu bayadun min al-laban ó funfun lójú ó ju ti wàrà lọ wà àhàlámìnà làásẹ̀ ó sì dùn lẹ́nu ó ju oyin lọ àníyàtò hó àti pé àwọn agbá téèyàn fi mu omi yìí ti ń bẹ nídìí omi yìí àádẹ́dùn lójú omi sẹ̀mẹ́ òǹkà rẹ̀ náà ló ń ka àwọn àràwọ̀ ojú sánà wà tòlóhùn ṣáhàrù gígùn rẹ̀ oṣù kan ni wà àrùdóhùn ṣáhàrù ìbú rẹ̀ náà oṣù kan ni agbọ̀n ògùn ju agbọ̀n lọ nínú rẹ̀ mẹ́ṣẹ́rì ṣàrùbàtẹ́n gbogbo ẹni tó bá ti mu gẹ́ẹ̀kan nínú omi yìí la yadma'u ba'daha abada òǹgbẹ kan ní gbẹmá lẹ́yìn rẹ̀ láyé. eléyìí túmọ̀ sí wípé nǹkan ńlá lélẹ́yìí gbogbo ẹni tó náà bá bá fi ṣe kòńgẹ́ àti mú bẹ́ẹ̀ ẹ̀ ó kú oríire ẹni tí ọba wa rí mú bẹ́ẹ̀ ọ̀rọ̀ kù díẹ̀ wọn nígbà tí ọjọ́ kan àwọn sábẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀. الإمام القرطبي رحمه الله abata بتا إذا sallallahu صلى الله عليه وسلم ني ولا بتا méjì ọ̀kan nínú àbàtà méjèèjì òun ń bẹ síwájú di afara dédé afárá àbàtà yun ààbò ń pàdé ká Afara tó ṣe pé ń bẹ láàrin náà àtàlùjọ́nà. àti síwájú kí wọ́n tó wọn iṣẹ́ wa. ṣùgbọ́n nítorí pé àwọn èèyàn mọ́ta bá jáde láti inú sáré wa wọ́n lá jáde ni lẹ́ni tó ń gbẹ́ngbẹ́ á jáde nù sari lẹni tó gbẹ́ngbẹ́ jíjáde tá a bá wá jáde báyìí kálukú ọmọ owó mi ká torí ẹ̀ ìjọ kálukú nínú àwọn ànábì kọ̀ọ̀kan wọ́n lọ mu nínú omi àbàtà ànábì wọn ẹni tí ọ̀há tẹ̀lé tí kan kọ tọ́ yóò mu nínú omi ìfẹ́nu rẹ̀ pọ̀ àti ìyọ̀nba ti tẹ̀lé tí ànábì kan níbo ló ti fẹ́ rómi mu. wọ́n ní àbàtà kejì tó tún jẹ́ ti anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń bẹ nínú àlùjẹ́nà ni àbàtà àkọ́kọ́ síwájú afárá àbàtà kejì wọ́n ló ń bẹ nínú àlùjẹ́nà èkíní kejì wọn orúkọ rẹ̀ sì ń jẹ́ káwùsàr èkíní kejì àbàtà yìí wọ́n pè ní kíni káwùsàr. gẹ́gẹ́ bí ìmáàmù Muslim ọlọ́run ọba kó kẹ́ wọn wọ́n ti gbé jáde nínú sahih wọn láti ọ̀dọ̀ anas ibn malik ọlọ́run ọba kó yọ́nú sí i qal ó ní bayna rasulullah sallallahu alayhi wa sallam bayna adhhurina idha aghfa ighfa'ihi thumma rafa'a ra'sahu mubtasiman láàrin ìgbà tí anabi sallallahu alayhi wa sallam jókòó láàrin wa anabi sallallahu alayhi wasallam ìṣe tí máa ń ṣẹlẹ̀ sí nígbà tó lọ́wọ́ máa ń fi ṣe ránṣẹ́ sí ọ̀ṣẹlẹ̀ sí lẹ́yìn rẹ̀ lànàbí wa gbórí sókè lẹ́tí ń smile tí ń rẹ́rìn músẹ́. faqulna ma adhakaka àwọn àbí anabi sallallahu alayhi wasallam léèrè pé kí ó pa yín lẹ́rìn o ya Rasulullah ìrẹ́ òjíṣẹ́ ọlọ́ unzilat alayya anifan sura lẹ́ẹ̀kan wọ́n sọ súra kankan lẹ̀ fún mi ni. faqara anabi wa ké inna a'tainaka al-kawthar dájúdájú àwọn ọlọ́run ọba ti fún ọ ní al-kawthar asimatuma kawthar ní ìsìnkú àbàtà kan ni tí ìṣe tà wa muhammad sallallahu alayhi wa síwájú kátó débi afárá wa ẹ̀kejì wà nínú alìjẹ́nà. lẹ́yìn rẹ̀ anábì wa ni ataduruna mal kawthar sẹ́yìn mùtúmọ̀ kawthar yẹn. qulna àwa sọ yìí pé allahu wa rasuluhu a'lam ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló má jù àwọn tàbí wọ́n ti dá a pọ̀ jù wọ́n kì í ṣe karambani wọ́n kì í sọ pé àwọn ọmọ tí wọ́n mọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn wọn ríran jù àwọn lọ dáa jù nínú ìjọ yìí yàtọ̀ sí àwọn èèyàn tí wọ́n mọ kankan tí wọ́n sì máa tan ara wọn jẹ ẹnìkan nígbà tí wọ́n ń ṣe fanfa láàrin ara wọn ike mọ̀lúdì àdádálẹ̀ ni àbí súnà ẹnìkan ní súnà ni nítorí pé alukurani gan tọ́ka sí i wọn á ní subhanallah níbo ó ní a ẹ̀yin ọmọ alukurani ni. Ah, ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́jú wa lọ náà là ń fẹ́ kẹ́ ṣàlàyé ẹ̀ wọ́n ní tibọ́lọ̀ sọ pé inna a'tainaka al-kawthar <laughs> ṣé kawusara mẹ́mọ̀ olùdí wa ni kọ́dà kò sí kàtà fi jọra wọn apá àbúbá ni yorùbá àwọn yóò ṣe kàn máa lu alukurani lọ́nà tí yóò bá mú wọ́n wá máa ṣèṣe pé àwọn ẹnìkan làwọn ríran afọ́jú gbogbo ara yìí ẹ dákun ẹ gbọ́ àwọn sàbẹ̀ ni anabi bi wọn lárúbáwá ni wọn fa kawusar èdè lárúbáwá ni anabi wọn bi wọn pé atadruna mal kawusar ǹjẹ́ yìí ma kawusar tọ́lọ̀ wọn bá sọ kó fún mi bí qalu Allahu wa rasuluhu a'lam wọn lọ́lọ́ àtúntìṣe rẹ̀ lọ́mà la ilaha illallah tọ́ba jẹ́ pé àwọn èèyàn ru ayé ìsìn ni kálukú ọmọ fọ́ńbù lórí rọ́ọ̀ pẹ́kẹ́ ọmọ kankan yóò tún mọ́ kó mọ gbogbo nǹkan wọn lọ́lọ́ àtúntìṣe rẹ̀ lọ́mà àbí wàá dá wọn lóhùn. قال فإنه نهر وعدنيه ربي akérèmọ́bòdò kan ní a river èyí tó ti pé ọlọ́run ọba sàdéhùn rẹ̀ fún mi. alayhi khayrun kathir orí tó pọ̀ ń bẹ di rẹ̀ orí tó pọ̀ ń bẹ lára rẹ̀ wa huwa hawdi akérèmọ́bù odòyún òun náà làbàtà mi yẹn ni pé kawusar òun náà ni haus kawusar ńlàbàtà anabi sallallahu alayhi wa sallam ẹjọ lẹ́yìn tẹfsiri anabi sallallahu alayhi wa sallam sáàmù kàtà tẹfsiri mi ma sẹni kan aṣọ fún akpẹ kawusar mọlúdi ni ntànàbí tuma nínú sọhíhi muslim ìgbé ìtumọ̀ kawusar òun náà ni haus àbàtà anabi wa muhammad sallallahu alayhi wa sallam. daridu alayhi ummati yawm al-qiyamah àwọn mi wọ́n lo di rẹ̀ lọ́mú mi tó bá jíjọ́ pé ní al-qiyamah. àníyàtúhù ẹ̀rí àwọn agbátọ́ wà wa di re ma fi mú mi adadu nujumi as-samaa òǹkà rẹ̀ dàbí tàwọn ará ojú sánmà ni ti tó bá jíjọ́ pé ní al-qiyamah yẹn. tí èèyàn ti ti fi mi káma sọ́bù ló gbà mú kágbẹ́nu àtibòmí sẹ́wọ̀n fáyé ń bì nù àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò dájú pé nìkan bùkátà láti lo kọ́ọ̀pù tẹ́nìkan ti lò kò dájú nítorí pé wọ́n ní àní igbá tó wà nídìí omi yìí báyìí ó dàbí òǹkà àrà ojú sánmà ni àwọn òsì máa yé rẹ̀ àbí òye wa kò dájú pé ẹnìkan bùkátà láti lo kọ́ọ̀pù tẹ́nìkan ti lò tọ́ba wọn bùkátà rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ dàbí táyé ayélujára ti rùn ayé láti lè kó jam ayé láti lè kó dọ̀tí. ṣùgbọ́n ọ̀rọ̀ tọ̀run ọ̀yàtọ̀ àní kó tiẹ̀ bùn ọmú bẹ̀ kì í sọ̀rọ̀ pẹ́nu rún àbẹ́nu ọ̀run. يختلج العبد minhum ọ̀kan nínú àwọn ẹrú ọlọ́run ọba nínú wọn yóò wọlé láti wá mu nínú omi fa aqulu ya rabbi innahu min ummati máa wá sọ pé rẹ olúwa mi eléyìí ń bẹ́ẹ̀ nùjọ mi kò sí tàbí ṣùgbọ́n ń bẹ̀. pọ́kọ́ọ̀lù wọ́n wá sọ fún mi pé máa tẹ́dẹ̀rì ìwọ ọ̀mà yẹn ni pé léyìn òsínú ìjọ rẹ̀ ọ̀mà yẹn ni pé ìjọ rẹ̀ náà ni ṣùgbọ́n ìjọ ànábì kórìsì méjì àbí bẹ́ẹ̀ ìjà àkọ́kọ́ na ummatul ijaba ẹni tó gbọ́ tó gbà ẹni kejì ẹni tó tá a pè tí ó gbà ẹni tá a pè tó gbà ẹni tá a pè tí ó gbà wọn ò sí nínú ìjọ rẹ̀ ìyẹn ni ẹni tó gbọ́ tó gbà àmọ́ ń bẹ́ẹ̀ nínú ìjọ rẹ̀ ń pa pé ayé rẹ̀ náà gbogbo ẹni tó bá ti ń bẹ láyé anabi sọlá àṣẹlẹ láti ìjọ tọ́lọ̀ ti rán anabi tó ti dòjíṣẹ́ tí ìjọ gbẹ̀dẹ̀ àkìyàmà ìjọ anabi náà láàpè yálà ọgbọ́ ọgbà àbọ̀gbọ́kọ̀gbà. ìnàkà àmàtẹ́dìrì ǹjẹ́ wọ̀ mà ní má bàdà ǹjẹ́ wọ́n ṣe lẹ́yìn anabi ọ̀ma anabi ọ̀ma wọ́n ṣe lẹ́yìn rẹ̀ ni pé kọ̀ dá dálẹ̀ tí wọ́n dálẹ̀ lẹ́yìn rẹ̀ eléyìí ò tó lẹ́rìí fáwọn ṣíà láti sọ pé ẹ̀hán tí wọ́n sọ pé àwọn sàábì yẹn kèfèrí ni wọ́n lẹ́yìn ànábì sallallahu alaihi torí pàdé sí náà lọ́dọ̀ ẹ̀yìn àlùsùnà sànábì sallallahu alaihi wasallam wọn ni táwọn ọmọ wọn padà ikú ọ̀mọ tí wọ́n dálẹ̀ lẹ́yìn ṣé gbogbo sàábì wà ní gbogbo sàábì àwọn ẹni tó Islam lẹ̀ lẹ́yìn àìpé wọn sàbẹ torí pé ẹni tá a pè ń sàbẹ yàtọ̀ sí kọ́gbà ànábì gbọ́ lójú ayé ànábì ó sì rà ànábì sallallahu alaihi wasallam yóò kú lórí kọ́gbà ànábì gbọ́. àmẹ́ni tó kú lórí wípé ọ̀sà ìgbàgbọ́ sí ànábì sallallahu alaihi wasallam fa huwa kafir kèfèrí lélẹ́yìn àìpé wọn ní kíni sàbẹ. sòṣùwọ́n gbà tó ti pa ànábì ọ̀ ọmọ tí ń ṣẹlẹ̀ ikú rẹ̀ kọmọ pé nìkan fẹsẹ islam lẹ́nu wọn ọmọ wọn kó tó kú pé mùsùlùmí ni wọn wọn di kèfèrí lẹ́yìn rẹ̀ ànábì ọmọ eléyìí fi hàn wá pé ànábì wọn ọmọ báwo á wọn ní lọ takú sí di sáré rẹ̀ tó ń pa ànábì mi ọmọ bàbá mi ọmọ màmá mi oṣù mọ̀ ya ti ń jẹ mí jẹ́ aláwọn

ńlọ yẹ kí gbogbo wa pátá ká máa tọrọ ní tàǹfẹ́ lọ́dọ̀ rẹ̀ kìí séèyàn lọ́jẹ́ pé ìgbà kan yóò máa bẹ ìgbà kan kò ní sí kìí séèyàn tó ṣe pé ìgbà kan yóò ní ìgbà kan kò ní ní má kìí séèyàn tó ṣe pé nǹkan olòṣì ni ìròyìn rẹ̀ tọ́lẹ̀ mọ́ lórí tí ò sí ọ̀dà tá a lè fi parẹ́ òun náà ní kó lòṣì ni ṣùgbọ́n náà ọba wa ń kọ́ ọlọ́rọ̀ ni torí di eléyìí eléyìí fi hàn wípé anabi wa Muhammad sallallahu alaihi wasallam ẹni ńlá ni ẹni gíga ni olóṣì ga jù nínú gbogbo ọmọ anabi adam alaihi salam ọlọ́wọ́n bá sàpọ́nlé rẹ̀ ọlọ́wọ́n bá gbéga bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá ló ṣe máa ń ṣe tó bá fẹ́ gbígbéga tọ́lọ̀ ń gbéga kò sọ́dọ̀ ọlọ́ gbígbéga tọ́lọ̀ ọba gbéga kò sọ́dọ̀ kejì ọlọ́ gbígbéga tọ́lọ̀ ń gbéga kò sọ́dọ̀ orogún ọlọ́ ṣùgbọ́n ẹrù ọlọ́ ni òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni ọ̀ràn yẹn ló tẹ̀ lórí wa ká pọ́nlé ká sàpọ́nlé rẹ̀ kásá àyẹ̀sí rẹ̀ kásì máa tẹ̀sán láti fún gbogbo wa kálíbà jẹ́ mùsùlùmí sallallahu alayhi wa sallam. bákan náà lẹ́yìn ìgbà tá a fà ti ṣàlàyé àbàtà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fẹ́ wá ṣàlàyé nǹkan mi fún wa nǹkan mi yẹn ọ̀nà là ń pè ní kíni as-sirat ń pè ní as-sirat eléyìí afárá afárá ni ètò ṣe é pín ọ̀nà lédè Lárúbáwá as-sirat ọ̀nà ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n as-sirat níbi ìtumọ̀ rẹ̀ ní al-jisr al-jisr alladhi bayna al-jannati wan-nar ọ̀nà ni afárá gádà èyí tí ń bẹ láàrin àlìjánná iná iná lọ́mọ àlìjánná ọgbà dá àlìjánná. iná lọ́mọ aná gbà wọ́ná subhanallah. àwọn ẹni àkọ́kọ́ àtẹni ìgbẹ̀yìn èèyàn àkọ́kọ́ èèyàn kẹ́yìn gbogbo wa á gba orí rẹ̀ kálukú pẹ̀lú òdiwọ̀n bísẹ̀ rẹ̀ bá ti ṣe ìwọ tó fúyẹ́ tó ń wo kó wúwo yọ hàn jọ́nà ìwọ tó sì wúwo tó ọ̀mọ̀ kó wúwo yọ hàn jọ́nà kálukú yóò rí orí afárá yìí gbà kò sì ní rí gbà lódì wọn bí sẹ̀rẹ̀ bá ti ṣe máa bàbá rẹ nìkan tó rí gbà iṣẹ́ rẹ̀ dáa ni bàbá rẹ nìkan já lulẹ̀ iṣẹ́ rẹ̀ ọdá ni ẹni tó yára rí bẹ́ẹ̀ gbà iṣẹ́ rẹ̀ pọ̀ ẹni tó ṣe pé ọkàn tẹ̀ yọ́nkẹ́yọ́nkẹ́ ni tọ́fẹ̀ tún ṣubú bẹ̀ tọ́ la hawla wàlá quwwata illa billah. àwọn kan ń bẹ tuntun tó bá ti jọ yìí báyìí wọ́n kọjá bí ẹnìgbà bí ìgbà tí ìràwọ̀ já tẹmọ kó jìjì ni ẹkàn rí tọ lọ bẹ́ẹ̀ lẹẹrí láti etí afárá ń bì yọ bara rẹ̀ létí kejì kíá ó sì bẹ́ẹ̀nu ẹni tí ó lọ bí ìgbà tẹ́tí tọ́ mèrè ṣáájú bá sáré ó sì bẹ́ẹ̀nu ẹni tí ó lọ bí ìgbà tọ́pọ̀ lọ abẹ́yìn nǹkan bẹ́ẹ̀ bí ìgbà tọ́pọ̀ lọ kò ó sì bẹ́ẹ̀nu ẹni tí ó máa rìn yọ́nkẹ́yọ́nkẹ́ bí ìjàpá òsèké tọ́ yóò rọ́nà lọ o àmọ́ tọ́ màtọ́lọ́mbà tó wí ó sì bẹ́ẹ̀nu ẹni tó ṣèké ń bò ọba ti ń gbẹ́sẹ̀ lé báyìí ọjà ni subhanallah. káwọn arántí pápára yìí orí iná lọ́wọ́ o ẹni tó bá ti jábọ́ okó lè rẹ̀ nu jẹ́jẹ́ o ẹni tó bá ti jábọ́ ààyè jẹ̀ ló mú un ẹni tí ọba jábọ́ àmì pọ́nmọ́ àlìjẹ́nà ni tó ọba wọn ará àlìjẹ́nà wọ̀ ọ̀rá kò débẹ̀ ni ògbóró. orin débẹ̀ ni ọ̀bàjẹ́ fífò olóko débẹ̀ olóòkúrú àní kò sára àlìjẹ́ náà wọ̀ àmẹ́ńtọ́ jábọ́ à ilé yẹn ọ̀rọ̀ tiẹ̀ ọba lùmọ̀ yẹmúru alayhi naasu àwọn èèyàn máa kọjá lórí afárá yìí ala qadri a'malihim lódì wọn bí sẹ wọn ti ṣe máa afárá yẹn èsè tọ́fẹ̀ fà èsè tọ́fẹ̀ yín lẹ́ máa afárá dẹ́ẹ̀ma ní kíní kan báyìí kíní kan eléyìí èsì kíní kan báyìí kíní kan. afárá yẹn anabi sallallahu alaihi wasallam ròyìn wọn ní ahaddu mina sayf ó mú ojú ìdá lọ wà adaqqu mina sha'r ó sì wẹ́ ju kan lọ. àbí òye wa yẹn ni pé bọ́lá fẹ́ gbẹ́sẹ̀ lé gan tó bá pé irun rẹ wọ́n bá fà wọ́n fa irun rẹ wọ́n súnmọ́ òun tún súnmọ́ bì gbẹ́sẹ̀ lé ka ẹ̀ràn kíkíákíá lòlúwa ó jábọ́ tọ bánàbí sọlá àṣẹlá ṣe ròyìn afárá yẹn nù. àwọn èèyàn máa kọjá lórí afárá yìí ìyára wọn lórí afárá yìí yóò ṣe déédéé bí sẹ wọn ti ṣe máa àti bí wọn bá ṣe dúró dọ́gba sí àti bí wọn bá ṣe dẹ̀sìn Islam mú sí bẹ́ẹ̀ lẹ́yìn ó ṣe rọ́nà lọ lórí afárá yìí o torí ẹ ẹni tó bá di ojú ọ̀nà ẹ̀mú tí í ṣe ẹ̀sìn Islam láyé ń bí ẹsẹ̀ rẹ̀ ó dúró lórí afárá tó bá di lọ́la alkiyama ẹni tó bá fi Islam sílẹ̀ láyé tó yí ẹsẹ̀ kúrò lórí Islam láyé ẹfun ní ro pẹ́sẹ̀ rẹ̀ ò ní rí bi dúró sí lórí afárá àjọ gbẹ̀ndẹ̀ alkiyama torí pé olúwa rẹ̀ kì í ṣe alábòsí wa ma bidhallamin lil abid ìwọ ọ̀tẹ̀ ojú ọ̀nà ìsìláàmù kọjá kò dì í mú báwo ló ti fẹ́ rí ojú ọ̀nà tàfaragbà tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àkìyàmù. àwọn àdìsí sì wá tí wọ́n pọ̀ ní kàfàrà yìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ike ká gba afárá yìí náà gbọ́ ká máa gbé hàn ọpọlọ wa pé ìṣe gbogbo yẹn gan kò tiẹ̀ fẹ́ jọra wọn kò gbọ́dọ̀ wà realistic ah wọ́n ní kíní yẹn mú wọ́n tún asokú tún wẹ́ tó ẹwọ́ ẹsẹ̀ wa ẹwọ́ oorun à lẹ́yìn máa ń ṣe bẹ́ẹ̀ ń tara rẹ̀ jẹ ni tọ́ba di òdodo mọ́ lẹ́sẹ̀ wípé ìbẹ̀rẹ̀ náà lọ tẹ̀ ṣéjọ́ náà lọ́wọ́ àmọ́ pé ó ìbá ṣe pé mo ti mọ̀ ni mọ́ ọmọ kí ni àní kò tètè gba gbọ́ kó o sí mi. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí tó gúnrégé wọ́n ní yóò dọ̀rọ̀ bó ṣe rọ́ọ̀tù iná wàháyé jahannam ọlọ́wọ́ bó ní kí wọ́n gbé afárá lé orí iná jahannama wàyàmúrò mọ́mìnúnà aláìhí fíraqan àwọn múmìnì wọ́n wà á máa kọjá lórí afárá yìí níjọ tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ fàmínúhùn torí náà yọ ọbẹ̀ nu wa kalbarqi ẹni tí ó kọjá bí ìgbà tí ètí má bó ti ṣe máa ń ṣe nígbà tí òjò bá fẹ́ rọ̀ tó ṣe pé yọ wá jìjì ni yóò sì lọ bẹ́ẹ̀ ni wọ́n kọjá tó bá jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà. súnmà lẹ́yìn àwọn eléyìí kàmárẹ́rẹ́ àwọn kan bẹ́nu wọn tí wọ́n kọjá lórí afárá yìí gẹ́gẹ́ bí atẹ́gùn ṣe máa sáré kọjá. súnmà lẹ́yìn àwọn eléyìí ẹ̀rí pé gbogbo wọn kàtígórì ni lẹ́yìn àwọn eléyìí kàmárì tọ́yìr àwọn tí wọ́n lọ gẹ́gẹ́ bí ẹyẹ àwọn tẹ̀lé wọn. wà aṣọ́dún rìjáàlì wọ́n lọ gẹ́gẹ́ bí ẹyẹ àtàwọn ọkùnrin tó lágbára jù hatta yaji ar-rajul títí tọkùnrin kan fi wá wàlẹ́ ayé sọ́tì ọ̀sẹ́yìn tí ò ní lè kọjá lórí ẹ̀ ilà zahfan àyàfi kọ́ máa wọ́ kọ́ máa rákòrò. sọ̀rọ̀ fáwọn eléyìí àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n rọ̀nà lọ. àmẹ́ni tó ṣe é pé kò tiẹ̀ wá ní rọ̀nà lọ rárá ń kọ́ ọ. wọ́bí hafatẹ́yìí kalalíb ní ẹ̀gbẹ́ méjèèjì afárá báyìí báyìí àwọn arìn tí máa gànyàn wọn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ erin tí máa gànyàn mú wọn mẹlẹgbẹ̀ẹ́ méjèèjì tọ́wọ́ bá ti lè fi síbi yọ ọ̀gàn ọ̀mù a ọlọ́dà kò sànù wa ó dàbí kíní tá a máa fi yọ bùgá lódò ẹ̀rọ káwọn ẹ̀gún tọ́ba kọ́ òkun yọ̀ hàn àbí òní hàn ti yẹ̀ irin tí gáyàn mú ńbẹlẹgbẹgbẹ yọrọ ọmú ni ọlọmọdé ọrá wa mú o. mu'allaqatun àwọn agití máa gáyàn mú wọn so wọn rọ lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ ma'muratun Ọlọ́run pa wọ́n láṣẹ bi akhdhi man amar man umirat bi láti ra ẹni tọ́lọ̀ bá ní kọ́ mú yọ̀ọ̀ra mú ni. àwọn arìnrìn tí máa gáyàn mú ọlọ́run ti ó sẹ lórí wọn pé ẹni tá a ní kí wọ́n mú kí wọ́n mú kálukú wọn ti mọ nọ́mbà rẹ̀ tí nọ́mbà báyìí bá ti di ẹ̀ mú. subhanallah ẹ̀rí pé gbèndé àgẹ́yàmà kìí ṣeré <laughs> dábàá pé i'm so brave brave kọ bírèdì ni àní kò síbi tó gbà tọ́lọ́ bá fẹ́ kó mú yẹn tí wọ́n bá ti tọ́lọ́ bá ti tí wọ́n bá ti kọ́ àkọọ́lẹ̀ pé nọ́mbà èèyàn ọ̀yọ́ ẹnu ẹni tí wọ́n mú ọlọ́mọdé nọ́mbà ọ̀yọ́ ẹnu ẹni tí wọ́n mú tí wọ́n mú tó máa sọ ọlọ́mọdé tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ o tí nọ́mbà tèèyàn bá yọ ńbẹ kódà kó ti kọ́ ọ̀rá kò náà ni tọ́ ọba àmọ́ kékọ́ ọmọ sunkún ọ̀sà pọ̀já. famakdóṣọ najin àárín nínú wa ẹni tí ó ṣèṣe tí ó là yẹn kí títí ń wọ yọ̀ǹkẹ́ yọ̀ǹkẹ́ yọ̀ǹkẹ́ rẹ̀ ó lè fi bò ó lè forí gbó àníyàn ńlá. wọ́n mú kárìdé sọ́nfì náà ẹni tá a sì tá a mú tá a parọ́ gbogbo tá a sọ̀tún náà bẹ́ẹ̀ nù. o tún wá nù àdìjà bí sàyíd ó ní kúlnà wọn mẹ́lẹ̀ jẹ́sẹ̀r àbí anabi sallallahu alaihi wasallam pé bóòlù afárá náà rí i. anabi sallallahu alaihi wasallam wá sàlàyé ń bẹ gbígbà afárá yẹn a máa mú kẹsì yẹn ó tún wá lọ́dọ̀ muslim nígbà nàbì sallallahu alaihi wasallam ròyìn afárá yìí wọ́n ní ahaddu mina sayf ó mú ju ìdá lọ wa adaqqu mina sha'ra ó sì wẹ́ ju irun kan lọ subhanallah ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́wọ́ bá la ẹni tí ó bá la anabi sallallahu alaihi wọn làwọn àkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ já làwọn anabi ọlọ́run àwọn ni ó fọ́ gbogbo anabi wa dúró ní òdìkejì wọn máa bẹ lọ́run. gbogbo gbàtíjọ anabi kọ̀ọ̀kan bá ti ń kọjá allahumma sallim sallim allahumma sallim sallim ọlọ́run làwọn ọlọ́run làwọn ọlọ́run làwọn bẹ́ẹ̀ làwọn anabi ọmọ abẹ lọ àwọn anabi wọn jíṣẹ́ ọlọ́run láyé wọn ò tún nípa àwọn èèyàn wọn lẹ̀ lọ́rùn subhanallah eléyìí òun náà la fara ti ń bẹ lórí à ń bẹ ọlọ́run ọba wa. àgbọn ọlọ́run ọba lọ́gbọ́n àmọ́ ọlọ́run ọba lọ́mọ ṣe. wàláhì tẹ̀ lásán kò lè dá làwà. àyàfi kó ọlọ́run ọba láti làwà. kò sí ọ̀nà a lè gbà lè jàjàbọ́ lọ́wọ́ ìyọ́ ọlọ́run àbí kọ́ ọlọ́run ọba fún kó ka ara rẹ̀ wa nítorí a bá wo wàláhì ẹnu èèyàn ọba ti gbẹ̀rín mọ́ láéláé déyẹn kù ṣùgbọ́n tá a tún ro àánú ọlọ́run àti kẹrẹ̀ láti rí i pé tọ̀ kí wọ́n la fẹ́ máa sunkún sí lójoojúmọ́ ṣùgbọ́n o láàrin ẹkún àtẹ̀rín àti ìmọ̀ kan àánú ọlọ́run náà lọ yẹ kí mùsùlùmí ọ wà torí de eléyìí tá a bá wò ọwọ́ afárá yìí lásán ó bá yẹn lẹ́rù púpọ̀ kí ni fáàrí wa kí ni tá ń ṣèṣe pẹ́ nìkan lè mú wa sí ọlọ́run ọba wa. gbẹ̀ndẹ̀ àkìyàmọ̀ tí wọ́n ń ròyìn fún wa lóríṣiríṣi báyìí wọ́n mọ̀ pé púpọ̀ lójú tiwa ni ṣùgbọ́n tó wa wàláhì àfi bí ìgbà tí a ṣíjú tá a sì tún pajú dé tá a ṣíjú bẹ́ẹ̀ ni gbẹ̀ndẹ̀ àkìyàmọ̀ rí wa ma amru sa'ati illa kalamhil basar aw nǹkan kan àfi ni àbótiẹ̀ yájú bẹ́ẹ̀

nínú tí wọ́n ti sọ fún wa wọ́n ní pé bọ̀rẹ́tù àrùn wọ̀ sáà kàhàtẹ́yìn àárín mi pẹ̀lú gbèǹde àlùkìyàmà báyìí lárí ètò túmọ̀ sí pé nǹkan kò sí tí ó dé tí ó la dídé ànábì àti dídé àlùkìyàmà láàrin tánàbì bá ti dé àlùkìyàmà ti dé náà ànábì wá sì dé kọ́dọ̀ ọlọ́wọ́ bá tún ti pa ó túmọ̀ sí pé gbèǹde àlùkìyàmà ti súnmọ́ torí délé ẹ̀mẹ́jà tanra wa jẹ́ nǹkan pẹ́ kò túmọ̀ sí pé kò ní wà o nǹkan pẹ́ kò túmọ̀ sí pé kò ní dé ọlọ́wọ́ bá sì ń fi àmì hàn wá láwọn àmì sanabi sallallahu alaihi sẹ́sẹ̀láyé fún wa ike wọ́n síwájú gbẹ̀ndẹ̀ a sì mọ̀ àwọn àmì yẹn alamatun sughra wà alamatun kubra àwọn àmì kéékèèké àti àwọn àmì ńláńlá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àmì kéékèèké ti ṣẹlẹ̀ àwọn àmì ńláńlá náà ń bọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn máa bá wọn wọn ẹ wọn tọ́lọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá wá rí wọn ẹ wà á jẹ papọ̀ lẹ̀ kan tó ti sẹ lórí yín pẹ́ ìbú nìyí nítorí pé gbẹ̀ndà àkìyàmù ò ní dé àfi kó dé bá àwọn ẹni ibú torí délé ọlọ́run mẹ́ta wà lẹ́nu ibú torí délé yìí báyìí táàmì ńlá bá dé ọ̀parí nù tọ́kàn bá ti lè dé inú àmì ńlá èkejì ọ̀tẹ̀lẹ̀ ẹ̀kẹta ọ̀tẹ̀lẹ̀ ẹ̀kẹrin ọ̀tẹ̀lẹ̀ títí tó fi di pé tọ̀ lónìí oòrùn yọgbà bí tó ti máa wọ̀ ọlọ́run kó sì ti pa àwọn ẹni rẹ kó tó dìgbà náà yóò mú kátẹ́gùn ọ̀fẹ́ atẹ́gùn yìí ni ó gbogbo ẹni rí tó bá sẹ́kù torí pé ní dé títí tá a ti ń sọ àwọn àwọn ọ̀daràn ni láyé ní dé títí tí ó fi di pé ẹ̀ ní rí alukurani mà ọmọ kí alukurani ọkàn rí pé gbogbo gbólóhùn parẹ́ mọ́ lójú ni nígbà tí gbèǹda alùkìyàmù bá dé torí de eléyìí báyìí ẹ jẹ́ ká pààyàn ọlọ́ ẹ jẹ́ kí a máa ṣe àlékún látara ń tà ń gbọ́ Abanipa nípa àmọ́ nípa tọ́lọ́n òun náà ní kí ayípadà nínú ṣèṣì wa káyípadà nínú sọ̀rọ̀ sí wa káyípadà nínú ìhùwà sí wa káyípadà nínú ìbálòpọ̀ wa pẹ̀lú àwọn èèyàn eléyìí amúkọ̀kàtì wa náà balẹ̀ nítorí pé ẹni tí ń sin lọ́n tí ìmánì rẹ̀ ń lékún sí ọkàn rẹ̀ gbọ́dọ̀ máa balẹ̀ lójoojúmọ́ yàtọ̀ sẹ́ni tí kìí ṣe tọ́lọ́n tó ṣe pé ń takò tọ́lọ́n lọ́sàn àti lóru ni inú wàhálà àti ìdààmú lòun ọmọ wà lójoojúmọ́ ọlọ́run bá kó fún wa nípa balẹ̀ kó sàlékún ìmánì fún wa kó ràn wá lọ́wọ́ lórí àtijẹ́ni tó ṣe é pé tó bá ti gbọ́ nípa tiẹ̀ àlékún ìmánì ọ̀sẹ̀lẹ̀ sí i kó wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí fètò rẹ̀ wà jù nínú rẹ̀ ṣiṣẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk bá fẹ́ mú nọ́mbà yẹn ẹyọ kọ̀ọ̀kan ni kíkàlùkù ọmú kọ́mọ́dàpọ̀ nítorí pé afura wípé tẹ ẹ ṣe sùn afura pé tẹ bá mú nọ́mbà yẹn lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀tọ̀ lẹni tó mú nọ́mbà ọ̀tọ̀ lẹni tí ń bá a béèrè tí ò sì ràn so èyí tí wọ́n á dun ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó mú nọ́mbà tí wọ́n jọ béèrè so gbà tá ò sì mà gbà tá a bá ní nọ́mbà one ó lè jẹ́ ẹni tí ò mú nọ́mbà one ẹnu tiẹ̀ tètè yá ẹni tó sì mú nọ́mbà one lódodo ọ̀rọ̀ tètè jáde lẹ́nu tiẹ̀ ni wọ́n bá sábòsí fò ọlọ́wọ́ àbòsí torí ìdílé ẹjọ́ máa clear

wọ́n ní sòótọ́ ni pé ìjọ jimá ìjọ gbẹ̀ndà òkè àmọ́ jẹ bẹ́ẹ̀ ni ìjọ jimá ladisa muhammed fi hàn wá pé ìjọ gbẹ̀ndà òkè àmọ́ jẹ lọ́kọ̀ fi wá nù hadith ètò bá ti ìjọ jimá yẹn sábà ti má ẹ̀rú máa ń ba gbogbo àwọn nǹkan tó náà wọ́n bá dá yàtọ̀ ẹgbẹ́ tí wọ́n ti yí tẹ́lẹ̀ náà so gbogbo àwọn ẹ̀dọ́ ọlọ́run yókù yẹn ẹ̀rú ọmọ bá tó ti àwọn gbọ kéde di jọjúmọ̀ wọn ni lọ́lọ́wọ́ bá ṣẹ̀dá anabi adam ìjọ yẹn náà lọ́lọ́wọ́ bá ẹni yóò mú gbígbéǹde àbámọ̀ jẹ́ ìjọ yẹn náà lọ́mọ àlùjànnà wà àlùjànnà tó máa náà. ẹ mú pé ṣé àwọn tí ní ọmọ ṣé á ṣe àwọn náà ṣé á yọ nínú wàhálà afárá yìí kí ma máa kóló ṣé ọ̀bọ nínú a à ń kọjá lórí afárá àbí òní bọ lórí ẹ nínú ẹ kò ní bọ nínú ẹ gbogbo apáta náà ni àmọ́ tó kú nù ìyá rẹ̀ òun náà bọ́ nù ẹ̀ iná ní kálukú ọgbà wọná àbí ọgbà wà lùjọ́nà tó ń torí délé yìí ọlọ́ni ìlà kò sẹ́nìkan nínú yín àyàfi kọjá pé ọgbà orí kò sẹ́nìkan nínú yín àyàfi kọjá pé iná iná náà ni ó là kọjá wọ ná tó bá jẹ́ ọmọ àlìjánà iná ni ó là kọjá wọ àlìjánà sáànà hasman alárọ́ fíkà maqdiya eléyìí jẹ́ ọ̀ràn yẹn tó rú ààrẹ ti ṣe lọ́ràn yẹn kò síbi tá a fẹ́ gbà tá a fẹ́ jájà bọ̀ so ṣùgbọ́n àwọn ọmọdé kéékèèké yẹn tí wọ́n mùsùlùmí ni wọ́n eléyìí tó súnmọ́ òun náà ní pé wọ́n sórí rẹ̀ àwọn wà àlìjánà tó ń di pé wọ́n gbélé ayé ṣiṣẹ́ kan wọ́n wà àlìjánà ọlọ́wọ́n bó fún wọn gbà نعم نمبر 3 عليك السلام wọ́n ní àwọn gbọ́ pé gbogbo ànábì ọlọ́run kò sí èyí tí ó ṣèṣirò sẹ́nu yàtọ̀ Musa ọmọ Imran aleyhi salam àwọn afẹ́ká bá wọn ṣàlàyé eléyìí àkọ́ òní wípé ẹni tó sọrú rẹ̀ fún yín ó yẹ kẹ́ ẹ lọ bá kẹ́ ẹ bí léèrè kí náà nẹ́bí Musa ṣe tó fi jẹ́ kó nìkan ni ó ṣe ṣòro àbí wọ́n sọ. ẹ ẹ jọ bẹ́ẹ̀ bá ṣe ń lọ láti pé ó ní ó sọ fún fún sáré náà ẹ̀ sáré náà gbogbo gbogbo ìjìnlẹ̀ gbé mi ó wá fi á láìjọ bí pé pé kò gbọ́ tó wá nílẹ̀ pé fún ilẹ̀ pé pé ọlọ́run á sọ fún pé ṣé mọ̀ pé ìkárò náà fi orúkọ òun bẹ tó dà sí pé alájọbí pé lànà alájọbí. àlàkùlà hàn àwọn ọmọ tí ń jẹ́ bá ìtàn lásán ni. láyé wa ìtàn lásán ni. tó ìtàn lásán ìyẹn sì fi sọ ọrùn tẹ ni wọ́n sọ èèyàn kì í sọ̀rọ̀ níta ni wọn sọ yìí tó ń torí de eléyìí kò sọ̀rọ̀ ndì rẹ kò sọ̀rọ̀ ndì tí wọn sọ. tó bá tí wọn lẹ́rìí látọ̀dọ̀ lọ látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam tàlẹ́ gbà wọlé lábà pọ̀. alaikum salaam. wọ́n láwọn afọ́jú. àtàwọn arọ ìyá àwọn náà kọjá lórí afárá àwọn arúgbó káwọn náà kọjá lórí afárá àwọn obìnrin káwọn náà kọjá lórí gbogbo èèyàn lòṣùwọ́n jọ pé ní àlùkìyàrá àwọn yẹn àtàwọn arọ yẹn nítorí súnmọ́ ni pé wọ́n ní já wọn sì ní jáká mọ́ ti gbádùn ayé ilé àdánwò nínú gbádùn òdodo àbíyà òdodo ńlọrùn ẹni tí ó á jẹ gbádùn òdodo ara tó pé ní òbí jẹ ẹni tí ó jìyà òdodo ara tó pé lòun òbí jẹ náà ó ń bẹ nínú àwọn tí ó fojú ní ọgbẹni alkiyam ọlọmọ sì tu abẹ. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا في الدنيا فنسيتها وكذلك يوم تنسى ẹni tí ọba tá ti ti papọ̀ tí ìrántí ọlọ́run bá lé ayé wọ́n kí àkùránì fún ní kòkó tó wọn bìtẹ́ wọ́n bá sọ ọlọ́run ní kò wúlò lọ́dọ̀ tó ọlọ́run bá lágbè ìdílé ń jọ pé ní àlọ́ ẹ̀yọ́ sẹ̀mí ìsẹ̀mí tó lé ìsẹ̀mí ìyà nínú sàárè rẹ̀ tó ní ẹ máa pé wọ́n lọ kí gbé mi dìde lónìí tó yẹ pé torí di eléyìí eléyìí fi hàn fún àmì ìbẹ tí ò ti fọ́jú tẹ́lẹ̀ tí wọ́n fọ́jú jọ̀gbìnlè tọ̀ tí wọ́n máa fọ́jú lọ àbọ̀nà owó ti padà dójú wọn padà sí wọn lá aláwọ̀ àlẹ́. oṣù máa rọlé ayé afọ́júlé ayé gbogbo wọn kọjá. àríkàn ẹ wọ́n fẹ́ kàbéèrè kan. olùbèrè béèrè pé ṣé èyí lè máa ṣe àdúrà àwùjọ bíi kẹ́ni mọ́tò dá bóyá fún ìdáàbòbò fún mọ́tò yẹn bí tó wá jẹ́ pé àwọn èèyàn máa ń yìn bóyá látàrí pé ó ní làákàyè tàbí torí pé ó fà ìgbà táwọn èèyàn máa ń tara bẹ́ẹ̀ tán máa ń yìn. ọlọ́mọ tí ẹnu bá ń kùn látàrí pọ́n náà wọ́n bá sóore kan fún un ah làgbàjà ó làgbàjà ó sẹ́wọ̀n pé ó ah tọ́ ó lè di yé torí tẹ́nu bá ti ń kúnyà ló ti yẹ kéèyàn máa gbéra rẹ̀ pamọ́ tó bá ti rí i pé ọlọ́run sórí kan fún ẹ àbó sórí fọ́mọ rẹ níbì kan wọn náà má máa yìn á ló ọmú ká ọ̀jẹ́ bẹ́ẹ̀ ó ọmọ yẹn president à ah, ó kó ba rẹ̀ nìyẹn tó ètò dáa ni pé kọ́ ọmọ máa sọ ní gbangba tẹ́ bá ń ṣe kẹ́ máa wá pa wọ́n lẹ́nu máa anabi sallallahu alayhi wa wọ́n ní sàcínù ala qada'i al-hawa'ij al-kitman fa inna kulla dhi ni'matin mahsud ẹ máa gbìyànjú láti máa gbọ́ àwọn bùkátà yín ní bòńkẹ́lẹ́ torí gbogbo ẹni tọ́lọ́ bá bá ṣèdẹ̀ra fún ni wọ́n máa ń ṣe lára rẹ̀ torí di eléyìí bọ́mọ rẹ bá dáa bọ́mọ polongo ẹ̀ fáwọn èèyàn kí ni rìsọ́ọ̀tì àwọn ọmọ lọ́tẹ̀ yìí <laughs> àwọn ẹlẹ́tẹ̀ sí fọ́ọ̀t adúpẹ́ wọn pàṣẹ èèyàn kí ni wọ́n gbà àní wọ́n pàṣẹ. so eléyìí ń bẹ ẹnu ẹ̀kọ́ sí Islam ti kọ̀ wá. wọ́n wá ní sálẹ̀ máa ṣàdúrà fún bẹ́ẹ̀ ni ẹ máa ṣàdúrà fún ọmọ yín ẹ bá gbé pamọ́ yọ hàn sáwọn èèyàn. Fẹ́ṣù dùn àwọn òdùbí kẹlẹ́mẹ́ ti lọ. Ṣé àwọn òdùbí kẹlẹ́mẹ́ ti lọ ìta máàtì mi kú lè ṣe ìtọ́ni wà hàmà ọ̀mí kú lè àyìnì làmà ara rẹ̀ ló ń ṣe fún. Ó yí padà pé òrí ìzúkà tọmọ bá wà wájú rẹ̀. أعيذك بكلمات الله التامات من كل شيطان وهام ومن كل عين لام اعيذ أ و ل ا د ي ما هو يسعد فهو امامي أ ع ي ذ ولدي ما هو يسعد فهو مقومي أ بنتي ما هو يسعد فهو مبنيمي أ بناتي ما هو يسعد فهو بنيمي أ و بكلمات الله التامات من كل شيطان وهامة ومن كل عين لامة ليه وبرو كتما ساتو أبنا لجوجما يا أوري فاراري يا علي أعيد نفسي وزوجتي وأولادي وجميع ممتلكاتي بكلمات الله التامات من كل شيطان وهامة ومن كل عين ẹyin làámà eléyìí dáa pọ̀. wọ́n ní lápá kejì pẹ́sọ̀ náà wọ́n ní kí lóò lè ṣe tí ẹ̀ bá ní ọmọ tó yẹ kó máa ń bẹ̀rù gan. wọ́n ti máa máa ń bẹ̀rù gan kí lè ṣe. Hmm. lọ ni máa ń bẹ̀rù gan ẹ oríire. àmọ́ tó ń bẹ̀rù àwọn èèyàn àbí gbogbo nǹkan tí ò tó nǹkan yóò máa jáyà yóò máa kí lè ṣe àdúrà ọlọ́run ọba kò fi lọ́kàn balẹ̀ kò bóró kọjá pé ẹ máa ké ọ̀kan nínú àwọn àyà alukur'an súra alukur'an kí wọ́n á pín kọ́lọ́ ọba kó wo níta ké kó fún ọmọ yín ní fàyàbalẹ̀ kó mú ìbẹ̀rù tó kún yẹn kú o wọ́n á pa jùlọ tó bá pé rọlẹ̀ ìlà fi Quraysh ìlà fi himrahilata ṣẹ̀dá ìwọ̀sọ́ yìí fẹlẹ̀ àbúdó rọ̀bà الذي أطعمهم من جوع وآمنهم من خوف wọn àwọn ohun tí mo ké nú àkùrá nìyí kó o fi ìfàyàbalẹ̀ kó o fi ta ọmọ mi lọ́rẹ mú ìbẹ̀rù rẹ̀ kó o fún kó o fi ìfàyàbalẹ̀ kó o fi jarọ rẹ̀. báyìí ní Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah iná máa ń ṣe nígbèsí ayé wọn. àyà tó bá sọ nípa ntọ́jọ́ jẹ́ máa ń tẹ́ ṣe wọn àbí tí ń sẹ́ nìkan tó wá sọ́dọ̀ wọn iná ni wọ́n kè é wọ́n sọ pé kọ́lọ́n wo àyà àbí súra yẹn kó mú nǹkan yẹn kú ọlọ́run àbọ̀ ṣe pọ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ fọmọ yín but condition kẹ́ ẹ ní ìgbàgbọ́ tó péye tó ṣe pé mímì kan ò lè mì pípé ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ni ọlọ́run ti sọ pé alukur'an ìwòsàn ni ìwòsàn tó sì jẹ́ kìí ṣe fún ẹ̀mí lásán ó tún jẹ́ ìwòsàn fara ọlọ́run bó ti bá yín mú kó nàám. number five. five nípa pé àwọn tí wọ́n ń pọ̀ ní àwọn tí wọ́n ń pọ̀ ní bẹ́ẹ̀ ṣàlàyé gbọ́dọ̀ tó jẹ́ Ànábì sallallahu alaihi wasallam ó lè láì fún wa pé ní tí máa ń fa ìyá sàárè òun náà ni kéèyàn jẹ́ pé kìí bo ara rẹ̀ tí máa ń tọ̀ kìí bo ara rẹ̀ tí máa ń tọ̀ a ti mọ̀ pé a bá fẹ́ tọ̀ àyè ibi títọ̀ ti jáde wọ́n gbọ́dọ̀ wà ní ọ̀nà tí ìtọ̀ fi ní jẹ́ pé àmọ́ àtọ̀ sára ọgbọ́dọ̀ wà ń títí lẹ̀ lọ́nà títọ́ fi rọ́nà lọ. sọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìsìláàmù ọ̀fẹ́ kó wá jẹ́ kẹ́nìkan rá bẹ̀rẹ̀ nítorí pọ́ńtọ̀ ìsìláàmù ọ̀fẹ́ kó jẹ́ kẹ́nìkan rí di rẹ nítorí pọ́ńtọ̀ ìgbìyànjú àbò làtí wá ṣe àṣàbọ̀ sókòtò náà ni nígbà tó wà bọ́ sókòtò ń kọ́ àbí wọn àjọ ẹkún wọn kàn yọ̀ di wọn lọ́pin wọn kàn máa tọ̀ gbogbo yẹn sì máa wò di wọn irun wọn wí irú wọn làdí sì ń bá wí àbí wọn náà tọ́ lọ tọ̀ níbi tẹ́ ti fẹ́ tọ̀ bóyá ń bi ilé tọ̀ mọ́sálásí àbí bòmí tí gbogbo èèyàn wá sí ìdílé tí wọ́n mọ̀ òdi ara wọn ike ìsèpá àwọn kò ti wọlé tọ̀ ńgbà náà wọ́n kọ́ ìrọ̀ ló ti jẹ́ pé ilé tọ̀ yẹn tí ò bá wà lọ́nà tí lọ́nà tí privacy ó fi wà tí kálukú ń tọ̀ ẹlòmíì ò lè rí ibi títí ń tọ̀ nígbà tí máa ń tọ̀ lọ́wọ́ yẹn ká ṣe sùúrù tẹni tó wà ń bẹ ó fi kó ọba jáde káwọn náà náà bá ti wọbẹ̀ ká tibẹ̀ títí tẹni kò fi ní wọlé wá bá wa débi pé ó tiẹ̀ rí ìhòòhò wa eléyìí ni tọ́ da ètò túmọ̀ sí pé ẹ̀rí kọkùnrin náà nàbì sallallahu alaihi wasallam ó fi hàn lóru ó fi hàn a try like ara wa lọ́nà sẹ́nìkan òfin nira bẹ̀ wá nígbà tá a máa ń tọ̀ yẹn. ṣùgbọ́n súnà kò fún wa pé kóbìnrin ọ̀tọ̀ lóòótọ́ máa pa á jùlọ tí jẹ́ pé ibi tó ti fẹ́ káì kò tẹ̀ yóò tọ̀ ara náà ni. òfin hàn wá bẹ́ẹ̀ ọkùnrin lọ́tọ̀ ṣùgbọ́n ìtọ́ ọ̀rùn fóbìn eléyìí wá fi hàn wá ikú ìtọ́ a subhanallah islam ti dà pọ̀ jù tóbi wọn bá tọ̀ wọ̀nyẹ́ kọ́ tọ̀ lójú níta gbansasa nítorí pé tí bá tọ̀ níta yóò lè bo ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n wájú rẹ̀ tí ti ń tọ̀ táwọn kan bá wà lọ́ọ̀kan rẹ̀ gbogbo di rẹ̀ wọ́n máa wò islam ò sì gbà bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti bo láti rí púpọ̀. kọjá pé ńgbà tí ọba tọ̀ yọ wà níbi tó ní kọ́fà ibi tó yẹ pé wọ́n bíòdì ẹ̀ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibẹ̀ ni ó ti tọ̀ tọ́tà ń sọ pé tí wọ́n bá tọ̀ lóbìn wọ́n kàn dúró wọ́n sága bí ìgbà tájà ń tọ̀ tí wọ́n máa tọ̀ sára àwọn ọ̀gbìn burúkú so eléyìí ò sí nínú lànà náà nàmbà six. àwọn um, um, tó máa ń ṣe àtẹ̀sí sí ìlú tó máa ń ṣe àwọn amadíyà yẹn kọ̀dájú kó àwọn ọmọdé yà ni ẹ̀ àwọn ti jà ní yà ni ẹ̀. àwọn eléyìí aládàádálẹ̀ ni wọ́n àwọn ti jà níyà aládàádálẹ̀ ni wọ́n ẹ̀sìn tí wọ́n wọ́n pèsè ẹ̀ lórí pé the most important issue àbí the most important aspect of worship òun náà kẹ́ ẹ máa glorify ọlọ́run kẹ́ ẹ máa ṣe tẹ̀síbíyì iná lọ ga jù nú ẹ̀sìn. tó wọ́n á tún wá fẹ́ ṣe tẹ̀síbí yẹn ó tún wá ṣe tẹ̀síbí ọ̀nbẹ̀dẹ̀ẹ́ ìsàfọ̀mọ́ àtàdádálẹ̀ ni wọ́n dì mú wọ́n ní kan ọlọ́ba wọn lẹ́yìn ìgbà tí anabi ti kú one thousand one hundred and something years bò ó pé kín ò ti di tán àbí òye wa tọ̀ amadu tijani tó ń jó kúrọ̀ yẹn tó lánàbí wọn pọ̀ ń tó gbé sọ̀látù fàtí wá fóun gbogbo àwọn òkúrọ̀ yòókù àwọn wá ń du àtijáró lé fún amadu tijani wọ́n ń du àtijáró lé fún amadu tijani gẹ́gẹ́ bá Abubakar ó ti járó lé fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ dání Umar lẹ́yìn Umar lẹ́yìn Usman tó bẹ́ẹ̀ náà ni gbogbo èèyàn náà nínú àwọn òpùrọ́ mi tẹ̀mọ pé òpùrọ́ náà darakat àwọn míì táwọn náà ga kò nínú rọ́ kálukú sáńdù lé Amadu Tijani Ibrahim Kaula Inyas olùlàró lé Amadu Tijani abẹ́ẹ̀rí bẹ́ẹ̀ àwọn ọmọlẹ́yìn yẹn tí wọ́n á gba ti Ibrahim Kaula ju tọ̀gá rẹ̀ gan lọ bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ ẹ̀hẹ́n tó nìyẹn wọ́n tún Amadu Tijani gan lọ tọ àwọn èèyàn tí wọ́n pín àwọn kan nítọ àrólé Amadu Tijani làwọn náà omi ní àrólé kọlá lọ tọ gbogbo ẹ sá doríṣiríṣi nínú ìsìnà torí ẹ lẹsẹ rí lọdọ àwọn tọrí kọ Nàìjíríà ń bì àwọn àlééfà Amadu Tijani wa àwọn àlééfà Ibrahim kọlá wa gbogbo ẹ lórí rọ ìdúró burúkú tí wọ́n jọ ń gbé kátàntàn ara wọn jẹ ẹlòmíà ya fọ́tò kọlá àgbétáyà ẹlòmíì àyà sára plánkì kan wọn á gbé títí sí àwọn ẹlòmíì wọn di tiwọn ká ni lóríṣiríṣi àwọn òpùrọ́ wọn tanra wọn jẹ jésù tiwọn tí wọn ń bọ nù gẹ́gẹ́ bá àwọn jésù ṣe ń gbé jésù ká lọ́rùn bẹ́ẹ̀ náà làwọn oníkan wọn náà ń gbé jésù tiwọn ká wal islamu minhum jami'an bari islamu mọ́pá mọ́sẹ̀ kú lọ́dọ̀ gbogbo wọn torí fìlà ní gbogbo ẹ̀ lábẹ́ wọ́n ti aṣọ ọ̀lẹ̀ yẹn wọ́n làwọn ṣe wọ̀bí ìfà pé zikiri ojoojúmọ́ làwọn ṣe yẹn tí wọ́n máa ṣe lẹ́yìn alásàrì tí wọ́n máa ṣe sọ̀látùl fàtí àbí jawharatul kamal àbí tí wọ́n kọ́ àwọn sásà fún ilé ọgọ́rùn-ún la ilaha illallah ọgọ́rùn-ún kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ gbogbo bídíà yẹn wọ́n ní làwọn ṣe wọ́n wá láṣọ táwọn ń tẹ́lẹ̀ yẹn àwọn ń fún ànábì ni sallallahu alaihi wasallam torí gbà táwọn bá ń ṣe bídí àyùn ànábì wa jókòó láàrin àwọn à ń ṣe súnà ànábì wa jókòó láàrin wa lẹ́yìn ìgbà tó ti kú kọ̀ á níbòmí tó ti jókòó dé àrùn bídí àlọ́ sẹ́rí kó kúrọ̀ burúkú ni wọn. yàtọ̀ sílẹ̀ yẹn àwọn kan ṣe tiwọn lókè ọ̀rá àwọn kan ṣe tiwọn nísàlẹ̀ ọ̀rá àwọn kan ṣe tiwọn ní mọ́sálásí ọjà agbó àwọn kan ṣe tiwọn lókè eléyìn àwọn kan ṣe tiwọn ẹ̀hẹ́n ní sábó wọn ará anabi gbogbo wọn náà là anabi ti wàá bá anabi mélòó irọ́ funfun wọn á ní náà ni hmm. bá anabi yẹn ó dàbí tẹlifíṣàn ni ṣé hmm. tẹlifíṣàn anabi tiwa transmitting station dà tí wọ́n fi ń gbé wánu screen ti ń bí subhanallah lẹ́yìn náà aṣọ tó ti dọ̀tí tó ṣe kí wọ́n máa ní kí wọ́n fi fọkùn gan dáhàlá náà bí ó jókòó lé lórí. Sọ́jà bó ṣe jẹ́ wọ́n á ní sí àwọn lè kírun lẹ́yìn wọn. Ṣé wo ọ̀rẹ́ lómi tó kírun lẹ́yìn rẹ̀? Á èèyàn tó sọ wọn pé sọ̀rọ̀ láti fàá tíjú àlùkùránì lọ. Àwọn àmọ̀ kírun lẹ́yìn tání. Ó wá nínú àdéhìí tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. kò sì sí dáná bí tó gbọ́ alátọ̀dọ̀ lọ. Wípé gbogbo ẹni tí alukur'ani kíké àti ìrántí ọlọ́ tó bá mú ká ìrójú níbi títọrọ kankan lọ́dọ̀ ọlọ́ ọlọ́wọ́ bá yóò fún ní ntọ́pọ̀ ju ti máa fẹ́ ni ti ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ lọ. àti pé ọlá ti ń bẹ fún ọ̀rọ̀ ọlọ́ lórí ọ̀rọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ ó dàbí àjùlọ ọlọ́ọ̀ni lórí gbogbo nǹkan míì tó yàtọ̀ sọlọ. أي فضل كلام الله على كلام من سوى الله كفضل الله على غيره báwo ni wọ́n ti wá sọ pé kíní kan tó ọ̀rọ̀ lọ à ń kó jùlọ tó ní ya torí ẹ̀ ní fatiwa ṣe wá ẹni tó bá gba ti ní wọ́n ń pè lọ́nà àwọn gbọ́ ni ẹ̀ ti gbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ̀ ní á ń bọ̀ síbọ̀ sí kó tún lójú àkùránì lọ kékeré lọ́jọ́ bó ṣe jẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé tá a bá mẹ́nìkan lè máa mú ṣe ń sọ pé sọláṣù fati dàbí ó ju àkùránì lọ àbútẹ dọ́gba pẹ̀lú àkùránì ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ̀. lórí ti ṣàlàyé ní ọ̀sẹ̀ tó kọjá pé nípa bí àwọn sábẹ́símà ló ṣe gba ìwé wọn ń gbẹ́jẹ́ ìjẹun tí àgbàlá hr tí mujahid àti sayid bin sayid ṣe pé bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ tó gbígbà àfihàn so nítorí wọn bẹ́ẹ̀ ni pé àti gbọ́ pé etihad pé ìwọ abẹ́ amrun nínú ọmọ ìlọ̀gẹ̀ díẹ̀ tó bá ní iṣẹ́ ìtàwọn náà. alhamdulillah ọlọ́run bá sọ ikú wọn gba tírà wọn gbọ́wọ́ sí wọn ó sì tún sọ pé wọ́n gba tírà wọn. gbẹ̀yìn wọn àmọ́ òsì náà wọ́n fi gbà àmọ́ gbẹ̀yìn wọn báwo wá ni gbẹ̀yìn wọn eléyìí ló bí ìyànjú a sì sọ pé tó bá jẹ́ nǹkan àkọ́kọ́ àti ìríjọ́ gbẹ̀dà òkè àmọ́ báwo á là ṣe ń sọ sọ pé wọ́n já apá wọn wọ́n sọmọ wọn lẹ́yìn ẹnìkan ni wọ́n lọ ọwọ́ wọn padà sẹ́yìn ó fi fún wọn báwo ṣe ń gbìyànjú bẹ́ẹ̀ àwọn olùmọ̀ هذا مما لا يصدر من قبيل الرأي irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ abálásá kì í múrú ẹ̀wà ó ṣeéṣe kí wọ́n gbọ́ lẹ́nu ẹni tó gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam fún ànábì so ara ni yẹn ti la ti sọ pé tá a bá rí ti rí ní nínú alukur'an gẹ́gẹ́ bá alukur'an ṣe máa ń túmọ̀ ara rẹ̀ àrí nínú sunna gẹ́gẹ́ bá ṣe rí káwùsà àrí látọ̀dọ̀ sàbẹ ajẹ́pá àgbà títà ni títà bẹ̀rẹ̀ torí pé títà bẹ sọ yẹn èyí tó súnmọ́ jù nípa gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam tí ọba wa gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam tẹ́ ẹ̀ mọ̀ pé àwọn ẹ̀rí gbà tá alukur'an ń sọ̀kalẹ̀ wọ́n sì máa ń tọ́sẹ̀lẹ̀ nígbà tí ń sọ̀kalẹ̀ tó ń torí délé ìtàbátúmọ̀ rẹ̀ fún wa ó súnmọ́ kọ́ jẹ́ pé ńlọ́dọ̀dọ̀ bẹ́ẹ̀ làwọn tàbíyì àwọn ọ̀rá ànábì ṣùgbọ́n wọn rẹ́ni tó rá ànábì wọ́n sì wí wájú ẹni tó rá ànábì wọn ọ̀tá kù wọn eléyìí túmọ̀ sí pé insha allah kò dúró náà. wọ́n gbọ́ pé tí wọ́n bá bímọ yí pé ẹni tó bá débẹ̀ ẹni tó bá kọ́kọ́ débẹ̀ kò jẹ́ oṣù kó pè akọ́ débẹ̀ yọ ọmọ yọ ọmọ kó lọ pé ìrọ̀sílẹ̀ sí. bàbá ọmọ yẹn òun náà ń bẹ ńgbà tó bímọ kí ló dé tí wọ́n sá ìgbà tí ìyàwó rẹ̀ ń bímọ ọ̀pọ̀lọpọ̀ ó túlẹ̀ ìyá ọmọ wa ìyá ọmọ wa fóònù láti mẹ́lì mẹ́ẹ̀ẹ́dógún ẹjọ́ tó ti dìlíbà àbí báwo ni àbí sẹ́mi pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá di dénjà tí wọ́n túlẹ̀ ìgbà tí ó ti di ọ̀pọ̀ ìyàwó ni náà wa ń tòsí nígbà tó ọmọ bá jáde tẹ́jẹ̀ kún ara rẹ̀ bàbá ò ní ò lè dúró náà tẹ̀lé ńgbà bá nu ara rẹ̀ sẹ́wọ́n á gbélé ọlọ́ lọ́sẹ̀sẹ̀ máa mọ̀ kó gbọ́n so ìgbà tẹ́jẹ̀ ń bẹ lára rẹ̀ sẹ́ gbé fún ọ yẹn ìwọ náà máa bá wọn nù ú tìkan bẹ́ẹ̀ tẹ̀lé ìjẹ́bù tẹ̀lé ẹ̀ ẹ̀tọ́ bá wà tó ní kíákíá kó pè rùn síbi kó sè kọ́mà títí kejì wà á ikú sẹ́la. a gbọ́ pé ó wà lára mùsùlùmí wọ́n máa hàn ní ìyà oníjẹun àmọ́ tó bá di ìgbà tí wọ́n bá ń ṣe ìránṣẹ́ tó bá ń ṣe tó bá ń gbé òṣùwọ̀n eh, eh, sórí scale pé aburú ẹ̀ ó máa wá pọ̀ ju dáadáa lọ pé dẹ̀tún máa wọnú pé kò jẹ̀yà nínú sàárè ó dẹ̀ máa padà wọnú pé ṣó pọ́sì àwọn ní kàbẹ́ ló ṣe pọ́sì nìkan. wọ́n ní tó ṣeéṣe kí wọ́n ti àánú sàárè kó wá dijọ́ pé ndàlùkẹ́ àmọ́ kọ́ wọ́n mùsùlùmí sì ni ó ṣeéṣe mànà. látàrí wípé ntòmù mọ́jìyà ní sáré òun ni wípé ọlọ́run fi ṣe kó ń gé nǹkan kan nínú àwọn nǹkan táde fi wá ń pa pé tí ọba ṣẹlẹ̀ síyàn èèyàn ní jìyà sáré. bí kéèyàn kú létí bodè lẹ́nu bodè níbi tó ti ń sọ bodè Islamic Nation ọ̀ ń sọ bòde nítorí tọ́lọ́ torí kí nǹkan kan má bàa sa àwọn mùsùlùmí táwọn kí ni sàn án gbé gbòòrò àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bá fẹ́ jẹ́ kàrà ọmọ ibi tó ti ra kàrà tó bá jẹ́ pé búrẹ́dì ló wù ọmọ ibi tó ti ra búrẹ́dì àwọn kan bẹ létí bọ́dà báyìí tẹ́ ẹ̀ bá ń jẹ ṣége sí wọn lára sọ pé nígboro àríná sétí bodè lótú àríná and at any time ẹni tó fẹ́ smọ́gù ọjà wọnú kọ́ńtírì sẹ́nu káwọn náà máa wọ́nà tó ti wọlé bí wọ́n bá gbà fún wọn lẹ́rọ̀ wọ́n ti sẹ́n láti pa wọ́n. ìṣẹ̀lẹ̀ ìjọba yẹ bọ́dà orílẹ̀ tí èsì Islam tó bá jẹ́ orílẹ̀ Islam kọ́ àwọn ọ̀tá Islam lóríṣiríṣi ọ̀nà wọ́n máa wọ́nà láti wá ba Islam jẹ́ ẹni tó bá kú sẹ́nu bodè yẹn tó wípé ń sọ bodè nítorí tọ́lọ̀ Ànábì sallallahu alaihi ni Ọlọ́run là níbi ìyà sàárè. wọ́n là ń bi ìyà sàárè kò túmọ̀ sí pé wọ́n ti wá wọ́n ti kó gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ yókù kó fún àbí òye ìṣirò ń bẹ ń dọ̀gbìn dàrú kìyàmù ó ṣe ti ká ìdá rẹ̀ ó pọ̀ ju dáadáa rẹ̀ lọ tí ọba wu ọlọ́run láti forí jìn pé kọ́ lọ direct yóò kọ́ di àìdá yẹn náà kó tó wà kọ́ wọn. bákan náà wo ni àgbọn máa kí ni àlàyé tí wọn lè ṣe lórí ẹ. fáwọn kan sọ pé ayé yìí lálùjọ́nà wà kò burú ẹ pé fún sàmì àdúrà <laughs> ọlọ́mọdé wọn wọ àlùjọ́nà ti ń bẹ tọ́jẹ́ tòdodo ẹni tó bá pé kò sí àlùjọ́nà kèfèrí ni ẹni tó bá pé kò sí náà kèfèrí ni torí ankara amra ma'luman min ad-din bi ad-darura ntí àmà nínú ẹ̀sìn tó yẹ pé kò sí ẹsẹ̀ kéèyàn sọ kò sí náà. ńbọlá àlìjáná náà wà wà láyé láyé ti gbogbo ẹ̀ ti tí ká gbogbo ojú ẹ̀ gbogbo tọ́rùn ká gbogbo ààyè pé ti gbogbo pọtọpọtọ tó kún gbogbo ọ̀nà ẹ̀ ayé tó gbogbo ẹ̀ ayé bí ọmọ pa mọ náà wà pẹ́ni tó bá pe àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ nírọ́ ìdájọ́ wò làwọn ò fún ẹ̀gẹ́ sí ìdájọ́ lẹ́kọ̀ọ́ fún ẹ̀ ṣàlàyé fún ni bá ti tiẹ̀ fẹsẹ̀ rìn lẹ̀ ìbáàbá ẹ̀ tó lọ gbé hàn án inú Bukhari lọ́wọ́ inú Muslim lọ́wọ́ ọ̀sá ni rọ́ ni tọ́ ìdájọ́ tá a fún ni pé man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar ẹ̀ tó kpọ̀rọ̀ ẹni tó bá ń sì pé irọ́ lọ́rọ̀ anábì sallallahu alaihi wasallam sọ káàfin kèfèrí ni tòṣùgbọ́n kì í ṣe fáwọn máa kájú àbójú kòkòrò àti pé ń kèfèrí bí ká kọ́kọ́ sàlàyé sí. báwo ni kí ní ìdájọ́ kí yóò fi nǹkan bójú ara rẹ̀ bá fẹ́ wẹ̀? kó fi nǹkan bójú. àti bójú ara rẹ̀ náà bá fẹ́ wẹ̀. ẹ tó tó bá yẹ pé ibi tó ti fẹ́ wẹ̀ àwọn èèyàn máa rí ọ kì í ṣojú ara rẹ nìkan láti ibi dodo rẹ dókun rẹ tó bá jọkùn tó bá sì jẹ́ obìnrin ọ̀wẹ̀ pẹ̀lú aṣọ lọ́rùn tó bá ibi tó ti wẹ̀ àwọn èèyàn máa rí ọlọ́ọ̀kan tó bá tún wẹ̀ pẹ̀lú aṣọ lọ́rùn gan ó tún ní tìjú lóbìn torí pé tó bá ti dá mi sára aṣọ ọ̀ dàbí ìgbà tó wà á wòwò náà ni ló fi jẹ́ pé ìtọ́ da àdùnní ká kọ́ léwẹ̀ tá a bá ti níléwẹ̀ tá a ti ń wẹ̀. kò sí òfin tó sọ pé dandan kó o tún sàn kankan máa ra nítorí pé ọfẹ wẹ wọn àti ti tilẹ̀kùn tó ẹgbẹ́ nìkan ò lè yọjú wọ kí ni tó tó kù mọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد